العلي من الشيطان الرجيم من أمزه ونفخه ونوثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó ma bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ọjọ́ tó já sí pé yawma la yanfa'u malun wala banun ìlà àmàni àtàlọ́à bí colvin selim ọjọ́ tó já sí pé tó bá di ọjọ́ náà owó dúkìá ọmọ ìyàwó ilé sàtífíkẹ́ẹ̀tì gbogbo dìgírì téèyàn ní kò ní wúlò ńjọ́ náà àyàfẹ́ni tó bá lọ bá ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ pẹ̀lú àníyàn dáadáa pẹ̀lú ìṣe nǹkan torí tọlọ́run òun nìkan lẹni tí ó là kọ́lọ̀ ń jẹ́ àlàǹjọ́ náà abẹ lọ́hùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ilé tí a máa ń ṣe ní ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀jímọ̀ ní mọ́sálásí wa ní alùbásọ̀ ní mọ́sálàmbánà bíi kọ́lọ̀ ń kó gbàlẹ́sìn fún ẹnìkọ̀ọ̀kan wa kó má sí ní ìbàlẹ́jọ́ ọbú fẹ́ni tí ó ń sọ àti àwa tí à ń gbọ́ ọ. ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم ní àwọn abala tí à ń bá lọ nínú tírà tí à ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ òun náà ni tírà min ajul mu'min tírà min ajul mu'min tírà tọ́já sí wípé ó ń sọ nípa àwọn ìlànà àwọn ìṣesí ọ̀nà ìgbàṣe nǹkan àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ tí wọ́n jẹ́ mùmìnì tírà yẹn náà ni à ń ṣe àlàyé rẹ̀ lọ fúnra wa abala tí a dé òun ni mìnà ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì mọ̀hàrámàtì mìnà ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì mọ̀hàrámàtì ìlànà ìṣesí ojúpọ̀nà báwọn tán jẹ́ ni ọlọ́run bí wọ́n ṣe máa ń gbé àwọn nǹkan tó bá jẹ́ àràmù àwọn muharramat àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan tọ́lọ́run kò nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe máa ń gbèjù sílẹ̀ àádìpá àbẹ̀rẹ̀ agbọ́nrin lẹ́yìn ìgbà tí wọ́n ti fi ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìmánì ìgbàgbọ́ òdodo síwájú si torí pé ẹni tó bá gbọ́ ọlọ́run gbọ́ lódodo òun náà lẹni tó já sí wípé yóò lè máa ṣe tọlọ́run bọ́lọ́run ṣe fẹ́ yóò sì lè máa sáfẹ́sẹ̀ yóò lè jìnnà sẹ́sẹ̀ torí pé àkídà ìgbàgbọ́ òdodo al-iman ìgbàgbọ́ tó rinlẹ̀ yẹn òun ni ó sọ fún yàn pé má tẹ́tẹ́ o má se zìnà o má ṣẹbọ o má morogún pẹ̀lú ọlọ́run o àádẹ́rìgbà àfa àti ka àwọn muharramat kẹfìrà àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tó jẹ́ èèwọ̀ tó jẹ́ èèwọ̀ ó pọ̀ táàfà ṣe kí ni o táàfà àti kàkalẹ̀ yálà èèyàn mórogún pẹ̀lú ọlọ́run tí ń ṣẹbọ ni o mímọ̀ fìrún ráre mímọ̀ pààyàn mímọ̀ ṣe zìnà gbogbo ẹ̀ láfà tí wọ́n tẹ́ torí àṣàbòsí à ń ṣe èrò à ń gbalẹ̀ onílẹ̀ àáfà sọ àwọn nǹkan ìkálẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ ń kọjá wa náà lè sáfẹ́sẹ̀ àwa tí a bá ń bá bí ó ṣe ń lọ lọ oṣù dùlùkádà òun ni àwàì tó ń di bíi márùn lénìí láwọn ìlú mi ò di mẹ́rin lénìí èyí tó túmọ̀ sí pé ọdún iléyá okòsù kan àti bí ìjọ márùn síjọ mẹ́fà gbogbo ohun tó kù táàfi sọ wípé a fẹ́ sọdún iléyá kòkòsù kan àtọ̀sẹ̀ kan mọ́ kò ju odidi oṣù kan àtijọ́ mélòó lọ ṣùgbọ́n táwọn ọmọ abẹ ní pé ẹnu bí ó kù sí ọlọ́run jẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò ṣe é a padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fúnra wa nípa àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ọdún iléyá ọdún alálùbáríkà àti bó ṣe yẹ kí àwa tá a jẹ́ mùsùlùmí ká gba àwẹ̀ mẹ́wàá nínú oṣù dèlèhíjà àwẹ̀ mẹ́sàn-án àbọ̀ gan ni níjọ́ dèlèhíjà bá ti bẹ̀rẹ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ níjọ́ tí iléyá bá wá di tó rọ́ọ̀dì tẹ́ẹ̀nì ìdùlẹ̀ ìjà òun la máa ń ṣe iléyá tó bá wá di ọjọ́ iléyá gangan èyí ó wá ṣe kí ni o èyí ó gbìyànjú láti já sí wípé irú ẹni yẹn kó jẹ kó má jẹun lọ sí eid tó bá ti wá dé ní eid ẹni yẹn ó wá padà láti já sí pé kó jẹun tó bá jẹ́ pé ẹni tó fẹ́ pẹran kó jẹ nínú ẹran iléyá rẹ̀ ẹni tí ò bá pẹ ẹran bó bá ṣe ráìsì lọ bá rí jẹ bó ṣe búrẹ́dì àti tíì bó ṣẹ̀wà bó ṣe sú bó ṣọ̀gẹ̀dẹ̀ kóhun náà ò jẹ nam almohim nínú nǹkan tí a padà ṣe òun ni kọjá sí wípé nínú àwọn muharramat eléyìí tí a ti sọ kọjá a ṣàwọn àlàyé nǹkan méjì kan in tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ azina àti ọ̀rọ̀ aliwat azina òun ni ìbálòpọ̀ àìtọ́ láàrin ọkùnrin sóbìn tí wọ́n yé ṣe tọkọtaya tí wọ́n yé ṣe lẹ́tọ̀ọ́ ara wọn aliwat òun ni eléyìí tí ń ṣẹlẹ̀ láwọn ìlú kọ́lọ̀ńkọ́lá nàìjíríà ń bẹ kọkùnrin àtọkùnrin ọmọ fẹ́ra wọn bákan náà obìnrin àtobìnrin ká máa fẹ́ra wọn àáfàá àti mẹ́rin wá fún wa pé haramu lélẹ́yìí ṣùgbọ́n ká mú látòrí ọ̀rọ̀ ti zìnà gangan àwọn àlàyé tọ́lọ̀ ń ṣe lórí ẹ̀ nínú sọ́rọ́tù náà a nídìí ká mọ̀ ìyẹn ló fà tí àáfàá wa Umar ọmọ Khattab radiyallahu anhu ó ní alìmú nìsá àkùn sọ́rọ́tà náà sẹ́ẹ̀rí gbogbo àwọn obìnrin yín àwọn ọmọ yín lóbìn ẹ jẹ́ kí wọ́n mọ suratu nur torí pé nu ọ̀rọ̀ zina gangan bá fi bẹ̀rẹ̀ rẹ̀ ọkùnrin àtóbi tí wọ́n fẹ́ra wọn tí wọ́n sì ń wọn ṣe rádaràda ìyàwó ni ó wọn tá a bá tún wá ìyàwó kan tọkọ rẹ̀ ṣe ó ṣe lọ́wọ́ ìzínà ọkọ rẹ̀ sọ pé ó ṣe zina wà lámúyá túbì arúgbà àti ṣùhàdá kọ̀wà mẹ́lẹ̀rì mẹ́rin wa ó ní ìyàwó mi ń zina ni wọ́n ní ọmọ tó bí ọjọ́ mi orí ọmọ tó bí papó orí tèmi sì fẹ̀ ó ní orí tèmi rí kóńkó lórí ọmọ tó bí fún mi gùn à sọ́wọ́ pé ìyàwó rẹ̀ ṣe zina ni ìwọ lọ́lọ́ntọ́ ọdórí ṣùgbọ́n ní wà láì òun ríyàwó òun tọkùnrin wà lórí ẹ̀ báyìí ṣùgbọ́n òun nìkan lòun rí tóun bá ní kọ́ inú títẹ̀ tí ń bò ah, wà láì ara òun ti ń làágùn òun ti ń gbọ̀n ah ẹtù wá ní kí n máa wẹ́lẹ́ irú ẹlẹ́dìí olórí ibú o nìyẹn àríyáwó mi kọ̀bà mẹ́rẹ̀lì mẹ́rin wá ó lóun ò ṣe mọ́ olórí burúkú lóbìnrin yóò lè bá tòun jẹ́ ká tó gbà kódodo lọ sọ kí ló máa ṣe súra ìsàlàyé àwọn olórí bọ́ọ̀bù èèyàn àwọn mọ̀nà fi kúùn àwọn sọ bẹ́ẹ̀ ṣe lú àwọn olójú èjì àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run nínú ṣe bí ọ̀rẹ́ ọlọ́run ní kíni o gbangba irọ́ zìnà orí ibú tí wọ́n pamọ́ ìyàwó Aisha ṣùgbọ́n ètò kàwájú gan ni muharramat tí ẹ̀gbẹ́ yẹn là ń bá lọ minajul mu'min fi tarkil muharramat àsáwọn ẹni ọlọ́run bí wọ́n ṣe máa ń gbé ìwà ẹ̀ṣẹ̀ níbẹ̀rẹ̀ súrọ́tù nọ́ọ̀rù ọlọ́ọ̀ni súrọ̀ tó ń anzalnaha wa farodnaha wa anzalna fiya ayatin bayinatin la'allakum tadhakkarun ọlọ́ọ̀ni súra kan ni súra yìí àwọn ọlọ́ọ̀n la sọ̀kalẹ̀ àwa kó àwọn àdájọ́ jọ síbẹ̀ àwọn àdájọ́ ọbẹ̀ aṣẹ́lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n àṣẹ ní dandan láwọn ẹni ọlọ́run lórí a wá sọ̀kalẹ̀ sínú súrà yẹn àwọn àmì ọlọ́run tó fojú hàn àwọn àyà ọlọ́run ọba tí ò rújú làálàkọ́hún tàdákàrú àṣekẹ́ ilé bá rántí ọlọ́run ọba ní kẹ́ mọ́ àyà tọ́ọ̀gì mọ́lọ́run lọ́wọ́ a wá bọ́ síbi ojú iṣẹ́ ọlọ́run wá ní azani yàtù azani tẹ́ ẹ bá ti lè mọ́ǹsì náà lọ́kùnrin àti lóbìnrin Asa, àwọn àáfàá ṣàlàyé fún wa wọn ni kọ̀dámọ̀ lọ́wọ́ zani yàtà alazani fi zina wàkọ́dámọ̀ sáríkọ̀ alásárìkọ́tì fi sárìkọ́tì àṣẹ níbi ìwà àgbèrè ìwà àsìnà ọlọrun kọ́kọ́ dákọ̀ obìnrin torí pọ́bìnrin òun ni ọmọ yojúlẹ̀ òun ni ọ̀yà paálẹ̀ òun ni ọ̀yọ̀ tánlẹ̀ òun ni ó ṣèképe súpà òun ni ọmọ tọ́tẹ̀ òun ní ọmọ tọ́jú kò bójú òun ní ọmọ ṣe bí àṣẹwó òun ni ọmọ bóra àwọn náà máa ń fasilitéètì àzínà ṣùgbọ́n tó bá já sí pé bí ó lè ní ẹni tó máa ń kọ́ fa olè ọkùnrin ni ọkùnrin ni wọ́n sábà líìdì trúùpù olè jíjà ọkùnrin òun lọ́mọ bá ń yìn jobìnrin lọ ọkùnrin òun lọ́mọ gbogbo bí ká káfí ká já fóònù mọ́ni lápò sẹ́yìn kó bìnrin sábà lápò ọkùnrin àwọn ọ̀dẹ́bá débẹ̀rẹ̀ wọ́n jábáyé wọ́n ti lápò ọ wà fóònù tì ṣòkòtò tán wọ́ọ̀rùn náà ṣe kí ni o sí ìfò lórí ibú kan ṣe kí ni o ó ń bẹ̀ẹ̀bẹ̀ ó ti bọ̀ ní ẹ wà ẹ̀ lérí ṣùgbọ́n bí zina yìí obìnrin máa jẹ́ zina rọrùn jù ọlọ́run wá ní gbogbo ẹni tẹ́ ẹ bá ti mú tọ́jú ń zina lọ́kùnrin àti lóbìnrin ẹ̀fọn ẹlẹ́gbàá 100 ẹgbàá wa irú ìtàn ṣẹ̀rí àwùjọ àbá àwọn àkàn tó lóun ṣe sìnà tó ní ọmọ mọ́ wà jẹ́wọ́ fún rẹ̀ kọ́lọ́ máa sàáfà yẹn lẹ́sàn rí àgbà tí wọ́n nà lẹ́gbà 100 ìgbà tí wọ́n tó wá náà fàyè nínú ẹ̀ tó wá dàn pé wọ́n ti ẹ̀ lo ṣẹ̀rí àlóhun lórí gbogbo àwọn VOA BBC náà gbé nígbà yẹn ọlọ́ni tẹ bá wá nà wọ́n lọ wà látà kúdù kún bí ìmá ráfà tó ń fi dí ní là ẹ bá náà wọ́n débi tó ẹgbà mi wà láyé ibi ti fẹ́ bò orí ibi ti fẹ́ ọ jẹlé ìpọ́ndúrẹ́dì sẹ́gbà mi ló fi já pé wọ́n èé lo obìnrin nínú ṣẹ̀ríà láti fìyà jẹ yẹn obìnrin ò lè ṣe obìnrin láàánú lójújọ ọkùnrin lọ àwa tá díẹ̀ ibùn téèyàn bá ní kóbìnrin ọtọ́jú ọmọ ọmọ yóò jẹrà yóò ṣèdè yóò tún kọjá jẹrà gan ọmọ yóò tún di eérú tẹ́ẹ̀ni rí sàmọ́ torí yóò sàmọ́ pampa rẹ̀ yóò mọ pampa ọmọ tó yẹ pé yóò sàmọ́ tọmọ òfin àjàdá ní súpa rògbò mú téèyàn bá tún wá fẹ́ ba yí ọmọ jẹ́ tán kọ́ lọ fi ọ̀dọ̀ girama girama tó lè gbé ẹ̀mọ́ ìnáwó mi ó ẹ̀rí pé mi ẹ̀ ọmọ òdìrò pé wọ́n á kú fẹ́ náà mi ní ìsìn girama ó nìkan máa ná ọmọ bàyà àkúyà girama ẹni girama náà ní káwọn ọmọ náà ó ẹni bàbá ẹni káwọn sọ́dọ̀ girama girama ní ọmọ àwọn ni kọ́ wá lọ lùdé èyí wọn bẹ yóò fi làákà ìsọ fún girama pé girama ẹ̀yin náà lẹ́ni nǹkan yìí wọ́n mọ̀ sí ẹlẹ́kẹ́ nílẹ̀ wọn torí lẹ́sìn nìtan lọ́nú ọlùdé ni torí kùrá nìtan lọ́ máa ní ọ̀dà wọn wà lójọ́ kan lọ́dọ̀ yìí ẹ̀jọ̀ kíjọ́ kan ìwọ̀nba fáírọ́ọ̀sì tó bá ara kó bọ̀ bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ẹ̀ mọ̀ sí kí o ẹ̀wọ̀n antivirus sí tó bá lójọ́ méjì bẹ́sẹ̀ méjì ló fi lẹ́fì lu antivirus ó lè mọ́ kírun tó bá jọ́kùn ó lè gbá bọ́ọ̀lù lọ girama òkú nínú ọkọ mi tó ti adé sọ́wọ́ ajẹun ní ìsìn ti girama ọ̀sọ̀nù jẹmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ mọ́ já àánú ó ṣe yín obìnrin láàánú lójú àánú yẹn nígbà míì àánú a máa ba nǹkan jẹ́ àánú tá a gbà lérò èyí ò gan ti kúrò láàánú ó ti ń dòmògán lọ ibi tó yẹ kéèyàn ó ti lè díẹ̀ káwá lòun láàánú lójú lọ́ba rọ̀ bẹ́ẹ̀ irú àánú yẹn lè ba nǹkan jẹ́ àbírú leniency yẹn kéèyàn ó dẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa ní tẹ́ ẹ bá ń àwọn oníṣìnà lọ ẹ má já àánú wọn ó ṣe yín sotiye ẹ má jẹ́ kí yẹ ìgbẹ́ ẹ̀kọ́gbé yẹ ẹ̀sàánú mi wà lẹ́yìn mẹ̀rẹ̀ bí ó ṣe ríre gbogbo ẹ̀yìn mi ló ti dá paádì gbogbo ẹ̀yìn mi ti dára jẹ ẹ̀yìn mi ti lé ẹ̀yìn mi ti bò ọlọ́run ní òsì tọ́jú ara kílẹ̀ tó wá ṣe ọlọ́run tó ẹgbẹ́ nǹkan tó ń tún mi nù náà billahi wal yawmil akhir tó bá já sí pé lódodo òun lẹ gbọ́ àtọ́jọ́ ọ̀kan minal mu'minin sẹ́rí wàhálà ìta bá ń ni gbogbo wàhálà tà ní nàìjíríà ìṣẹ̀ríà solution rẹ̀ ọlọ́run wá ní kéètàn ẹ̀ẹ́tàn wá wá àwọn èèyàn kan nù mùsùlùmí tí wọ́n present jẹ́mọ́ ìwúrú stadium ìlú adámọ̀sẹ̀gbà àbí liberty àbí kí ló pé kẹ́ni ẹ̀yìn tó afẹ́ náà àwọn sìnà mẹ́ẹ̀ẹ́dógún lónìí o àbí central mosque ọjà abá àbí tàrí ṣe kọ́lá ní wòrò òdù yẹn àwọn láti kán wá bọ́ àfáànù kí à ń di gidi ní mẹ́tíláṣí àṣekọ́ lábẹ́ wọn nígbàdàn central mosque kí gbogbo àwọn mùsùlùmí tó wá kírun jọ jimá kán ṣe kí ni o sẹ́rí jọ́ta àfáà yẹn bá tó fẹ́ ṣe sí na ara rẹ̀ rò mú tó bá rántí disgrace pé á ah, irú orí ìbú òre ọlọ́run lè lò sábẹ̀ akẹ́lòmí òrònú ọlọ́run ní káwọn èèyàn kan witness ìyà wọn nínú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá wá ń bọ̀rọ̀ yẹn lọ ọ ń bọ̀rọ̀ yẹn lọ ọ ń bọ̀rọ̀ yẹn lọ ọlọ́run wá ní azani láyẹ̀ ń ní atana òmùsíríkà ẹ̀ẹ́rẹ́ ń tọ́ba lọ́kùnrin kò lè fẹ́ nìkan kan ẹgbẹ́ rẹ̀ àbí kọ́ fẹ́ bá yé onísìnà jẹ́mọ̀ tí ẹ bá lọ sáwọn eré ui fún Ìbàdàn pàápàá ui àwọn olórí ìlú pọ̀ gbẹ̀rún láyé ọmọ kí máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ àwọn obìnrin ti ya wèrè ibi ìgbéǹgbèjú wọn báyìí bírun lọ́wọ́ à ń bẹ̀ ni o bírun pẹ́pẹ́ yẹn ni ò ní mọ̀ ó ti àwọn ọrùn bírun orí ibú yẹn wọn ò ti wá sàwọn oge aṣẹ́wó kan tó jẹ́ pé wàláì mọ́jà àfọ́ràn abẹ́ bọ́lọ́ bá sàánú tí àáfàá bá bọ́ sọ́wọ́rú àwọn ọmọ obìnrin ilé tó máa ń lo nǹkan búnú wọn tí èyí bá sàánú ọlọ́ àfọ́ ọba wọn ṣe sínà ibi tá dọ̀wọ́ abẹ́rẹ́ àwọn tó wáṣẹ́ bá ń ṣe sínà sí lẹ́ẹ̀kan tó ọba tí ìrí mi nu wọn ò ní gbádùn tó rán máa ń fi àwọn nǹkan bú sójú ara wọn tó fi jẹ́ pọ́kùnrin tó bá súnmọ́ wọn yóò ṣe kí ni o yóò gbádùn èṣù lára wọn tẹ́lá ní pé ah, ọ̀gá 20 ah, twenty kéré wa tẹ́lá fẹ́ sọ fẹ́ lò lọ́dẹ̀ transfer ẹ̀jẹ̀ fẹ́ràn kan nọ́mbà mi tẹ̀fọ́ àwọn asẹ́wọ́n ti di professional torí pé transfer àti ìrànwọ́ níta ló bí GTB ibùn kọ́ mọ́ ní internet star seven three seven àṣì tó bá ti tẹ kíní kan yóò máa gbé wá sọ fẹ́ recharge ọ̀fẹ́ transfer fúnra rẹ fẹ́ lòmíì ọ̀fẹ́ ṣe kíní kan gbogbo ẹ̀ ní ọmọ bí ọ́ ọ̀gá àtúntì kọ lówó yín ẹ̀yẹ kẹrin pé gbádùn wa jù báyẹn lọ náà kí ní gbádùn wọ́n gbádùn orí ibu ṣàrẹ́ ẹ̀jẹ̀ ẹ̀fí táàtì kọjá fifty gbogbo ẹ̀ náà jọ discuss tẹ́lẹ̀ ẹ̀yẹ kẹrin náà ti àwọn ẹgbẹ́ fifty náà máa fà á àsẹ́yìn náà àwọn ọmọ tó dùn tó báyìí láfẹ́ fún twenty ó lè tún máa bá fẹ́ yìí sí náà tẹ̀lé àníkẹ́ lóòótọ́ odò náà odò odò kọ̀mọ̀gbọ́ lórí burúkú bí ó ti pé hiv èdè lára ẹ̀ ọlọ́nirú ẹ̀ tó bá ti lè jó ní ìsìnà lóbìnrin báyìí ta ni kọ́ lọ fẹ́ onísìnà ẹgbẹ́ rẹ̀ aomu shirika tan tàbí kẹ́ ẹ lọ bá wọn bàbá eléégún àwọn eléégún tó ń dàgbòrò rúbàdàn báyìí tó bá jẹ́ pọ́kùnrin ni ẹ bá wá ìyá olóòlù kí wọ́n jọ máa kópa nù lé ẹwọ́ bọ́lọ̀ sí báyé onísìnà magi nínú ẹ̀ tó tún lè fẹ́ lọ àbẹ̀lẹ́bọ wá tẹ bá rún sínà lọ́kùnrin tiẹ̀ kọ̀sẹ́yìn tó lè fi àfọ́ sínà lọ́kùnrin ẹ bá jọkùnrin oníṣìnà kọ́fọ́bìnrin obìnrin kọ́fọ́kùnrin àbẹ́lẹ́bọ ọlọ́run léèwọ̀ ni o mùmíní ò gbọ́dọ̀ fò ń ṣìnà àárín òun láti mọ̀ pé tó ń ṣìnà bá sì wà ló ń ṣìnà a gbọ́dọ̀ fẹ́ ṣùgbọ́n tó bá tú bá ń kọ́ àwọn àfáà lálẹ́ fẹ́ torí pé àtá ibùmínà dáńbì kàmọ́lá dáńbàlà tẹ́nìkan bá fi lápẹ̀rẹ̀ kálóbìnrin kan fẹ́ ṣe nìkan lọ́mọ twenty five years ẹ jẹ́ ká zoom pọ̀ máa tú ọ ní age thirteen ìgbà tí èdè fifteen òun àtàwọn ọkùnrin ti ń ṣe sìnà ọ wá ṣe sìnà láti age fifteen wọ twenty five how many years ten years jẹ́mọ̀ tó bá túbá lónìí wàhálà ètò òkèrò dáadáa olùjáàbù dáadáa kò sàṣẹ́wó mọ́ ọkùnrin kankan ọba ó ti jẹ́ ní ọlọ́run padà lọ́dọ̀ ọlọ́run kò ṣe sí i ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ṣe kí ni o bí wọ́n ti bá àìsẹ́ sí náà rẹ̀ dànù ọlọ́run ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹni tó bá já sí pọ́ǹsì náà ní inú kọ́fọ́ǹsì náà ẹgbẹ́ rẹ̀ tírì wọ́n ògè sí tàbí ẹlẹ́bọ wàhúrì màdálíkà alàlùmọ̀mìnì ṣùgbọ́n àwọn tá a jẹ́ mùmìnì ọlọ́run láàgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ èèwọ̀ ni ọlọ́run á bọ́ sórí àwọn mọ̀sánnáàtì sẹ́dá ní tá a dé ìka sọ́ra obìnrin tó ti wọlé ọkọ àtọkùnrin àti sọ kó omi zina kọ̀yẹ́ kí eléyìí tó máa ronú zina mọ́ tó bá jẹ́ pọ́kùnrin ni tó bá tó máa ń rò pé àwàlá ìwò tó rọ́ọ̀mọ́ kan ọ̀gá bíi ẹsẹ̀ bàtà mẹ́ẹ̀ẹ́dógún ó wá sanra bẹ́ẹ̀ wọ́n dẹ̀ láìkí ọmọ tó ga tó sanra ìwọ ló wàhálà àlẹ́ ayé rẹ̀ ìgbà míì ó lè ṣẹlẹ̀ tọ́já sí wípé oríṣiríṣi àwọn àdánwò báyẹn yóò mọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tọ́jẹ́ married ṣẹ̀rí àwa rò pé wọ́tọ̀ ojóbin ìyọ̀ǹda fún afọ́kọ ẹyọ kan lè hikimati bàálígà nítorí àwọn ìrìtẹ́ pọ́ fojú hàn ìwọ tó wá jọ́kùnrin tó fi máa ṣe wèrè káàkiri mọ yọ̀ǹda méjì mẹ́ta mẹ́rin fún mẹ́jọ kọjá bẹ́ẹ̀ hikima wo lọ́wọ́ àbí tóbi tóbi bá ní kọjá ọkọ kan àwọn àáfàá ní ọ̀rọ̀ nasab ọ̀rọ̀ fámílì wàhálà ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn pé ní ìsìnkálóbìnrin bá lọ́kọ mẹ́ta ẹ̀já àzúmù bẹ́ẹ̀ kì í sọ pálẹ̀ ọkọ

ṣùgbọ́n tó pọ́kùnrin ni ó ti mọ̀ pé òun náà lòun lóyún pé òun náà ni òun lòun súnmélé lòun súnmélé lòun súnmélé ìkànnì àwọn àáfàá tó sọ àwọn ikímọ̀ mi tó pọ̀ bíi pé bọ́lọ̀ ṣe dóbìnrin obìnrin ó lùsì blood lóṣooṣù kúlù ni wàhálà ni ni obìnrin tí bá ń ṣe kóṣù ẹ̀yà mọ́sọ̀mọ́ ìnira jẹ́mọ̀ tẹ́ bá wò obìnrin ó tún ṣe nefas tó bá bímọ obìnrin tó máa ń lóyún ọlọ́run ní wàhánà lori wàhálà lórí wàhálà inira ìfòòró lórí ìnira ni eléyìí lẹ́wà ní kọ́lọ́kọ́ méjì mẹ́ta mẹ́rin nígbọ̀ lójú tí o gbogbo ga ọkọ̀ mẹ́ta fẹ́ súnmọ́ papọ̀ ṣùgbọ́n tá a bá wá rí àwọn obìnrin tán jẹ́ ni ọlọ́run tí wọ́n ṣe sìná ká wá lẹ́kọ̀ọ́ rọ̀ sìná mọ́ wọn pé ó mú lágbájá oníṣìná ìwọ tó ṣe bẹ́ẹ̀ ọ̀daràn o bí lálà èètì láfọ̀nù ṣẹ̀ríà wàhálà ìtọ́ ọ̀bá lọ túbá obìnrin tó fẹ́ bókọ ẹ̀jẹ̀ ńkọ́ lọ́ba fún iṣẹ́ èṣù ọ̀kẹ̀fẹ̀ báyìí ló kọjá tí ò forí jìn ọ́ ní mọ ní o bí o bí eighty o ọlọ́run ló ọlọ́ni wà lẹ́dínà yẹ́rìmọ́nà mọ̀sánátì fún mọ́lámọ́yà tó bẹ arúbá àti ṣọ́àdá fájìlìdù òmùsàmà ní nàìjíríà ọlọ́ni tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá já sí pé wọ́n ń ṣe kọ́tfùlì mọ̀sánátì àwọn obìnrin olóbìnrin tán jẹ́ ni ọlọ́run tí wọn kì í so ní zina àwọn irú obìnrin yẹn òun náà ni wọ́n wá ń parọ́ sí náà mọ́ ọlọ́run ni ẹ̀wọ̀n wá mẹ́lẹ́rìí mẹ́rin wá ẹ̀fọn ní bílálà eighty ìmọ̀ bílálà mélòó sẹ́rọ̀ pọ̀lọpọ̀ àtà àbà sọ́ra ọyẹ ká jẹ bílálà olóbìnrin kan wọn àtàfà kan máa ń sọ̀rọ̀ pé wọ́n ti mọ bára wọn sùn a ní kílẹ̀ rí ọ́nì mo rò bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń wà níwájú mọ́tò dago mẹ́wàá wàhálà yìí tó sọ yẹn ò correct kò ṣe kí ni o kò correct rárá tó bá jẹ́lẹ̀ ṣẹ̀rí àwọn jẹ̀bílálà eighty fún tó sọ láyé rẹ ò ní sọ wẹ́ẹ̀mù ọ̀rá orí sẹ́ wọ́n mẹ́ta àwọn ọmọ gáì sẹ́ pé wọ́n kẹ̀ máa fọ́ kóbe lọ́rùn ìmí ò ṣe sìnà nínú wọn àwọn ọmọ gáì kẹ́ jẹ́ pé wọ́n kẹ̀ láì káwọn náà máa ṣe fẹ́ bí wọ́n ṣe ń ṣe they are decent ìmí inú wọn kò ṣe ó lè mọ ṣùgbọ́n òun náà lẹ́kọ̀ọ́ náà wọn ṣe kí àgẹ́fẹ̀rẹ̀ nílé ẹ̀kọ́ náà wọn gbóbi ijó kóun náà wọn rap kọ́mọ ní àyọ̀ náà gbọ́n pẹ́ bẹ́ẹ̀ pé irú àwọn bá ń kéré bí i one percent ọ̀pọ̀lọpọ̀ àwọn tá máa ṣe wèrè wọn sì náà ni wọ́n. ṣùgbọ́n wọ́n ò rí ìyàn lórí ara wọn báyìí ọwọ́ náà ṣe sì náà wàlẹ́ ọ̀daràn tá a bá mọ́ nínú nínú à ọ jẹ́ bílálà mélòó bílálà eighty tó yẹ pé ẹni tí ọmọ rí yóò bọ̀ ṣe ni o yóò bọ̀ káànú gbogbo eléyìí òun ni káńsà kéèsì ẹ̀ bákan náà lórí àlàyé ìsìná yẹn ọlọ́run bá wá ń sọ fún wa wípé ṣùgbọ́n ilálẹ̀ dí tábùmí bá di dálíkà fàyínà Allah gafúrò rahim ṣùgbọ́n tó bá parọ́ ọ̀sìnà mọ́yàn tó wá tó sàtúnṣe ọlọ́run foríjì ọlọ́run wá bọ́ sórí ẹni tó ríyàwó ẹ̀ àtọkùn tán ṣe sínà ó níyàwó mi ṣe sínà ìyàwó mi ṣe sínà sẹ́ wọ́n ó ní ara mi nìkan ara mi ti kọjá kí n wẹ́rẹ́rì mo fẹ́ pa gan ni ọlọ́run ni yọ wà fàṣàdá tó adìmọ́ àdìbá òṣàdá ti bìlà yọ wà jẹ òun ní ọ̀jẹ̀ lẹ́rìí fúnra rẹ̀ lẹ́ẹ̀mẹrin pé òdodo iná wúlà mí sọ di kéde òdodo mọ̀ ń sọ o bóun ni ó ṣe á rí wàhálà ìyàwó mi ṣe sì náà sẹ́ wàhálà ó ṣe sì náà wàhálà ó ṣe sì náà sẹ́ wàhálà ó ṣe sì náà ẹ̀rí ti pé mélòó báyìí tí n bá wá parọ́ mọ́ òun ni ó sọ bẹ́ẹ̀ tóun bá parọ́ والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين tó bá já sí pé òun parọ́ mọ́ ìyàwó òun òun ni sìnà tí ò ṣe tóun sọ pé ó ṣe yẹ ìtí ọ̀sẹ̀ ni pé làánà sẹ́dá àtàwọn ìṣe àbáyọ́kọ̀ làánà rẹ ni ìyá gidi mọ́ sọ bẹ́ẹ̀ sọ ọmọ rẹ o wàláì tọ́lọ́ ń bá làánà èèyàn ayé ó sùn yẹn o ọlọ́run á bí ọ wọ́n jẹ́ àrí rẹ o orí ibú ni lọ ọlọ́run bá dé o jẹ́mọ́kì lọ́ dé orí ibú gidi òun ni o kí ni tí ó wàá padà ṣẹlẹ̀ yóò wàá sọ bẹ́ẹ̀ pé tóun bá ń parọ́ ẹlẹ́ẹ̀karùn-ún anna làánà ta lọ ìyàlẹ̀ tóun bá parọ́ ìbínú kọ́ máa sẹ́yìn kó ti kọ́ jẹ́rìí lẹ́ẹ̀mẹrin máa ń pẹ̀lú kó ọwọ́ àṣepè ìyẹn na ń pè ní mò láàánà jẹ́mọ́kì náà ń ibi tọkọ ìyàwó tí wọ́n ti ṣépè fúnra wọn ọkọ sọ pé ìyàwó òun ṣe náà ọkọ dẹ̀ fọlọ́n búra lẹ́ẹ̀mẹ́rin ó fúnra ìyàwó náà tó fọlọ́n búra òun ṣe sì òun pa babúrán mi mi tó bá jásí ṣe sì ọ̀sán máa ń wo bá wá ní tó bá ti dúró ìtò lè fa kóbìnrin yẹn ká mọ́ kọ́ mọ́ jìyà tọ́lẹ̀ kóbìnrin tó ti wọlé ọkọ là ń sọ ìyàwó ní ọ̀jẹ̀ rọ́jìmù wọ́n á lẹ̀ lóko pa ni ìtò lè fa kán mọ́ lẹ̀ lóko pa sẹ́ẹ̀mọ́ òun náà ni wípé à ń tẹ̀sẹ̀ àdàrú bá àṣà àdá àti ìbìlà òun náà wá sọ pé wàláì wàláì mo fọlọ́run búra ó dà mí lójú mo jẹ́rìí ara mi mi ò ṣe sí náà mo jẹ́rìí ara mi wà láì mi ò ṣe sìnà sẹ́ ó dá mi lójú ń para mi mi ò ṣe sìnà ọkọ mi ń parọ́ mọ́ mi ni wà láì ọkọ mi irọ́ ló ń pa òun náà wà ẹlẹ́ẹ̀karùn-ún wálé kọ́ mi sàtà anáhùndọ́bà lọ́ọ́ ìhàlẹ̀ ìhà ìkànnàmínà sọ́ọ́dínkì yóò lẹ́lẹ́karùn-ún òun ẹ̀rì kọ́kọ́ sọ pé làánà ìyàwó sọ pé gọ́dọ̀bù ọlọ́mọdé àríkàkà ọdún méjèèjì ìbínú ọlọ́run ní jẹ́ gọ́dọ̀bù làánà ọlọ́run ní pé alibuhan ani rahma kọ́lọ̀ ó gbé èèyàn jẹ kíkẹ́ ìkẹ́ ọlọ́run kọ́ wà níbi kánò kí wọ́n wà nìbàdàn ọwá tó gbọ́kànlé tí ọba ń lọ kánò lọ́ba dé lọ́rin ìgbà tó èdè lọ́rin ìkẹ́ ọlọ́run tó sáko kánò ó ti lọ Maiduguri ìgbà tó fi lọ dé kánò ìkẹ́ ọlọ́run ti kó Nàìjíríà ó ti wà ní Egypt ìgbà tó fi lọ dé ìkẹ́ ọlọ́run ti sá lọ Saudi Arabia ìgbà tí èyí sálọ Saudi ó kú omi ọbọ sí Qatar ìgbà tí èyí dé Qatar kú omi ọbọ sí Malaysia ọlọ́run ìkẹ́ rẹ má gbé sí wa jẹ́ kíkẹ́ rẹ ó súnmọ́ wa ni tọ́lọ́run bá ti lè kẹ́yàn kò ní bínú sí tọ́lọ́run bá ti lè bínú sí kò ní ṣe kí ni òkò kẹ́ lásìkò yóò wà ní anna gọ́dọ́bà lọ́ọ̀yà alẹ́ ọlọ́run ní kó bínú sóhun nǹkan nàmínà sọ̀ọ́dí kí tọ́bajá sí pé ntọ́kọ òun sọ yẹn òdodo lọ́bàjẹ́ jẹ́mọ̀ sẹ́mọ̀ tí ó wà ṣẹlẹ̀ wọ́n ní agbọ́n ń sẹ́ oyin ń sẹ́ ojú olókòrè tó ṣe kí ni o tó wú kọ́ndùkọ́ndù ìtumọ̀ òwe àmọ́ agbọ́n ọmọ táàyàn ni oyin náà máa ṣe kí ni o olóko wá dóko sẹ́sàn pé agbọ́n àtọyin wọ́n máa wà lóko lójú olóko agbọ́n ojú olóko àgbẹ̀ yéyéyéyé kòkòrò ti sẹ́mi o kòkòrò yéé wà lẹ́ orí mi ti wú ah, ó ní àárín ní tọ́sán wọn bá wù yá bọ̀dá agbọ́n ah, ẹ̀yin náà wà lẹ́gbẹ̀ẹ́ yìí àbọ̀dọ́ ah, oyè ẹ̀yin náà wà lẹ́gbẹ̀ẹ́ olóko bọ̀dọ́ oyè bọ̀dá agbọ́n ẹ̀jẹ̀ wọ ẹ̀jẹ̀ ọ̀tá lọ́sàn agbọ́n ni wàláì súnmẹ́bì láìlẹ̀ sí láìláì láwà èmi kọ́ ni mo sọ wàláì mi ò fọwọ́ kàn bọ̀dọ́ oyè kílẹ̀ mọ́ ń pọ̀ orí olóko tó wá ó ní wàláì òun náà wàláì òun ọmọ kankan gbọ̀ yóò bá ní agbọ́n ń sẹ́ oyin ṣe kí ni o ojú olóko sì lè tó ṣe kí ni o nǹkan kan lọ́sà gan olóko èèrà èsì nǹkan olóko eyín ègán olóko kórí olóko wú ẹnìkan náà méjì ló ṣe kí ni o kọ̀nsẹ́ni tí ó fọ̀bẹ tó nù tí ó fi jẹsùn wọ́n ń wá ọ̀bẹ ta ló mọ̀ ọ̀bẹ ọ̀bẹ ti sọnù èmi mo fi jẹsùn jẹta tó uh-uh. àdámọ́ nìyẹn ṣe wá rí tó bá jẹ́ pé ìyàwó náà tọ́jẹ́ pé òun lòun ń parọ́ ìbínú ọlọ́run ní kọ́mọ ẹ̀bẹ lórí òun jẹ́mọ́ ṣe é rí tọ́ba ti á rí báyìí ọlọ́run mọ̀jọ ṣẹlẹ̀ sáwà o ẹ ṣe fásikò nìka ọkọ àti irú ìyàwó tí wọ́n ṣépè fúnra wọn bá wọn ètò sọkọ àjàwọ́ mọ́tẹ̀lẹ́ jọ bí ọmọ tán bá wá bí ibnu àbí ibnatu umi yìí àbí umi ha jẹ́mọ́ àwọn èèyàn ìdájọ́ ṣẹ̀rí àwà láì ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti ọ̀gbìn àwọn ṣépè tó bá jẹ́ lẹ́sẹ̀ rí ẹ̀tọ́ pàdé mọ́ táyé ìparẹ́ ẹ̀ lè pàdé mọ́ torí pé ìwà níyàwó rẹ̀ ṣe sì náà òun ló ẹ máa máa bá àwọn ti fi tẹ̀dọ̀ àwọn níwùsì irọ́ kan tó máa ń sọ ń gbà mí ìyá àwọn orí àwọn èèyàn dàrú tọ́bẹ̀ elémúrú eléyìí ṣẹlẹ̀ nínú ṣẹ̀ríà ọkọ àtìyàwó yẹn ò tó fẹ́ra wọn mọ́ tó bá ṣẹlẹ̀ pé lẹ́yìn ìgbà tí ọkọ sọ pé òun rọkọ òun rí ọkùnrin lórí ẹ̀ tó bá lọ lóyún jama tó bá jẹ́ pé ó lóyún ibùdó kíra ni wọ́n mọ̀ pé ọmọ yẹ wọn ní ìfìfẹ́ bàbá yẹn ti deny paternity ẹ̀ so pẹ̀lú wọn a rí pé yẹn ti ṣàlàyé fún wa nípa terikul eléyìí tọ́já sípò àfáà ń sọ ọ fún wa. tó jẹ́ pé kan bẹ̀ ní ní page fifty nínú tíra yìí page fifty two láti wá gbé báyìí níbi tá ti sọ àwọn ọ̀rọ̀ kan tá a ti ṣàlàyé kọjá ti sọ̀rọ̀ olè jíjà pé àwọn ẹni ọlọ́run ń èé jalè wọ́n dẹ̀ máa ń sí i káwa náà ò sí i a dẹ̀ ti sọ yẹn nínú àwọn tó pé ń bá jalè wọ́n ò torí pé yádù lárúbáwá ó lè túmọ̀ sí látòrí ọwọ́ dé ìgòpá ó sì lè túmọ̀ sí dé elbow kódà ó tún lè túmọ̀ sí dé kiri ṣóldà ibi èjìká lókè tí ò sí ìgòpá. ṣùgbọ́n tó bá já sí wípé tó ó lè tiẹ̀ tó ti nípọn ó ti di fọ́n rọ́ọ̀bù àwọn èèyàn ń dà wọ́n lọ́nà wọ́n lè gé apá ẹ̀ kan ẹsẹ̀ rẹ̀ kan só ti mínísì láàfin wọ́n lè ṣe bẹ́ẹ̀ láyé ẹ̀kọ́ tó ní ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá já sí pé olè adigunjalè nìyẹn o tó yẹ pé àwọn olè kíkẹ́ ń gbé wọn bá nǹkan ni ọwọ́ ẹ̀ lásán lẹ́ẹ̀gì ẹ̀ẹ́gì lọ́wọ́ ẹ bá ti mọ́wọ́ orí ibú tó fi ń dà lóru tó fi ń jalè nígbà tí ọba lọ́wọ́ mọ́ kò ní ṣe kí ni o kò ní jalè mọ́ ọlọ́mọ fún alọ́mọ olè o ẹ̀yin eléyìí ni kọ́tù tọ̀rík àwọn adigunjalè gan nìyẹn àdìsàlàyé ẹ̀ náà kọjá oríṣiríṣi ọ̀nà tó yí ìdígunjalè tó lè gbà wá. aliyaminul gomus òun ni tá à ń ṣàlàyé lọ aliyaminul gomus òun làwọn tí máa ń búra èké àti ṣàlàyé lórí ìyẹn náà tá a bá rántí sótìyé ṣùgbọ́n à ń ṣàwọn àlàyé òun lọ tó fi débi ọ̀rọ̀ alikadibu ọ̀rọ̀ irọ́ pípa ọ̀rọ̀ kọ́tìlù nàfsí kọ́tìlù nàfsí ẹni tó parẹ́ àwọn eléyìn láàyànjú lé ní kọ́lọ́njà sì kọ́ gbá wa. jama tọ́ba débi àlìyàmí nulgomos jama ẹ̀ jẹ́ ká sọ àárín ìṣe gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí má bá àyàn búra èké nítorí owó àbí nítorí position of authority ah àwọn olóṣèlú ó sọkọ́ lọ́dọ̀ ọlọ́run ní nàìjíríà yìí ìmọ̀lú mi o wọ́n sì lọ ẹnjẹ ní àwọn kan tí yà ń jẹ ẹ̀ńtàdígbé kò rówó rí hundred thousand sọ pé gọ́vnà Rashidi Hashim lọ wọlé wọ́n sì rí ìgbìlẹ̀ iṣẹ́ yìí ìwọ náà rí ẹjọ́ pé ní world twenty seven million tí wọ́n ní wọ́n jẹ́ àgbo tí wọ́n àjàgbó ojú mi ló ṣe báyìí ọmọ wa ọmọ wa ni wà láìta láì sí máa bí là wọ́n ní kí ló fi gbọ́ kí ló gbàgbọ́ muslim wọ́n tó gbé kùránì yóò fi kùránì búra yóò sì sọ̀rọ̀ lórí wọn gbogbo àwọn bẹ́ẹ̀ wọ́n sọ kọ́ lọ́wọ́ àti tọ́ba tó bá fẹ́ lọ́wọ́ fún ibi almohim àwa tá a jẹ́ mùsùlùmí ṣẹ̀rí àfẹ́ ká sọ́ra fún alìyàmínú lọ́gọ́mùs alìyàmínú ìmọ̀ búra èké ìmọ̀ jẹ́rìí èké sẹ́yìn pàwọn kan tó mẹ́jẹ́ kí wọ́n fún yàn lówó wọ́n lọ háyà fámìlì rẹ̀ èyí olóburú jù tá máa ń bọ́ ṣe kéèsì wọ́n á lọ wà àbúrò rẹ̀ kan tí wà á tiẹ̀ ní kíláàsì lórí ọ̀rọ̀ olè téè tọ́jú tó dẹ̀ tì tó ti kọjá age wọ́n á ní pé bọ̀dá rẹ̀ kí ló ṣe fún ọ ní wọ́n talẹ̀ two million wọ́n fóun ní ẹ̀tọ́ tòun two hundred and fifty thousand mẹ́jọ làwọn wọ́n lọ́mọ èké lòun ò nídìí owó wọ́n wà kówó fúru ẹni yẹn lórí kíni o àlìyẹ̀mí inú algomus lórí kó lè búra lórí irọ́ àfa àmàdìsí àfa wàbílẹ̀ ọmọ amúrù ọmọ as radiyallahu anhuma bàbá sàbẹ ọmọ náà sàbẹ ọlọ́run bá ní kí àwọn méjèèjì ó ní ànábì ọ̀sán níbi àlìkàbá irú ẹ̀ ráwọn ẹ̀sìn ńláńlá al-ishraku billah òun náà ni kéèyàn múlò pín pẹ̀lú ọlọ́run wà huququl walidayn kéèyàn ọmọ ṣe òbí méjèèjì wà qatlu nafs kéèyàn pa ẹ̀mí bọ́yọ́ pa rẹ̀ àbọ̀ oyún onú àbọ̀ pa tájọ́ ń jà sípò àbọ̀ ẹnìkan ládùúgbò pé ó róhun fín anábì ní ti ń jẹ́ kéèyàn ọkọ múrogún pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ ni kéèyàn ọsẹ bàbá àtìyà ẹ̀ṣẹ̀ ni kéèyàn tó wá parẹ̀ àbíkọ́ pẹ̀lú mí ẹ̀ṣẹ̀ ni wàlìyàmí nùlùgọ̀mù ẹ̀wọ̀n tánàbí àsàlám tó mọ́ àti kéèyàn máa búra ike ó tó máwọn ẹ̀ṣẹ̀ tó sọ̀rọ̀ dé lórí ibú ayérayé bíi ṣíríkù jẹ́mọ̀ káwa náà sọ ṣe lónìí àwọn èèyàn fọlọ́bùra dé lórí àwọn tí ń tajà ó ní sórí mo fẹ́ tà fún seven hundred yìí six fifty lèmi gan rà ṣùgbọ́n torí pé ó ṣe wọ ni jama four twenty lọ́ra ọwọ́ àrò pé kóhùn tó wọn bá ti lè tà ní eight hundred kóhùn jẹ́ ọlọ́kọ méjì kóhùn jẹ́ oṣù mákìrì o àwọn yóò tó àwọn fọlọ́ọ̀ múra pé wàláì kiri ló ti ọjà tí wọ́n ní wàláì kiri lọ́bì láìlẹ̀ sí láìláì á ní wọn kọjá àwọn Nàìjíríà wọ́n ní ọmọ fi Ọlọ́run múra lórí irọ́

lágbájá ìwádìí ti di christian à lọ bá bu ègbèjò lẹ̀ àbí mùsùlùmí ọmọ ìyá gan ìwọ náà láti jẹ́ ìgbé ọ̀rọ̀ yóò lédo ọba bẹ̀rẹ̀ sí ní máa ṣe gbàwọn ládàradà yẹn àáfàá ní gbogbo ẹni tó bá ń ṣe léyìí ó lè fà tó jẹ́ pé ọkùnrin yẹn ìyẹn lòun wò pé ẹni tí ṣe aburú tó pọ̀ ọlọ́run lè forí jẹ léyìí ẹ jẹ́ kí n fa alápẹ̀rẹ̀ jẹ máa ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ ń bẹ nínú àwọn kèfèrí ńláńlá lágbàáyé tàbí gba wọ́n pọ̀ l'Amẹ́ríkà mi ìrántí ìkànnì tó rántí tó yẹ kó máa ń kọ hip hop ó ti gba Islam wọ́n ti ẹ̀ pọ̀ jẹ́ sọ fún Ọbásanjọ́ former president Nàìjíríà ó lè di mùsùlùmí lọ́la tọ́lọ́ bá bẹ́ẹ̀ don't be surprised tó bá dọ̀la gbọ́ pé pásọ̀ rìdíìmù adébóyè òdì mùsùlùmí wà láì kò sí tí ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn nígbà mìíràn kí ó ní kí ni ó nira ń bẹ́ a sọ̀rọ̀ àbá kan rí tẹ́ ta ló celebrate ninety years nínú Islam ìgbà tí eight hundred ọba Christian ó sì kù ní àgọ́ òwòye mẹ́rin lóògùn state bàbá celebrate ninety years nínú Islam. ó kú lọ́ndrẹ́dì ní christian lẹ́yìn ìgbà change islam rẹ̀ ó sọ ní wáyé ayé kọ́sọ̀rọ̀ dúníyà wà láàkìrọ̀ dáálíkà ó wà ló kò sọ̀rọ̀ ọlọ́run mẹ́jọ àsòfò sànú wa ọlọ́run àpadà sí ibú tábìlì ọlọ́run mẹ́jọ ọ̀tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa o ọkùnrin ìwà rò pé à eléyìí aburú tó ṣe ti pọ̀ ju ọlọ́run lè forí jẹ́lé o wọ́n lọ́ba tó ń fọ ọlọ́run búra wàláì láyé gífírù lọ́wùlì fúnani sẹ́rẹ̀mì àti yín náà káwa náà sọ́ra wọ́n rò pé sísítà tó rí pé wọ́n pátá lásán kò lè délé àjù tiẹ̀ lọ lọ́la ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ mi ẹja bára sọ tọrọ ẹ̀ ṣe dáwà ẹni problem dáwà yín ò rinlẹ̀ náà lù ú àwọn ọmọ ilé máa fẹ́ sálòótọ́ pé àwọn ọ̀fẹ́ délé àwọn ọ̀fẹ́ bójú ṣùgbọ́n sẹ́yìn lówó àtànàbí kọ wa pẹ̀lú wọn ọmọ mi gan tó wá fẹ́ súnmọ́ yín gan ẹ̀ tiẹ̀ tó wá fẹ́ ṣe lè fà á tí ó fi dẹni ọlọ́run tí èdè lẹ́yà súnmọ́

irú kí lélẹ̀ ọlọ́run ní o ànábì ní ah, ah. ọlọ́run n sọ pé ní ń fi mí búra lórí pé a a a kọ́dígọ̀ fárítù làwọ̀ wá àhàbá amalaka mo wá forí ó tàn iṣẹ́ tiẹ̀ ti ń jọ́ bàjẹ́ mo bá gbogbo o sórí ibú ayérayé ni wàhálà ń bẹ fún o àwọn tó ọpátá lásán àwọn tó ń so pc àwọn tó ń lọ sí ègbèrè wọ́n lè dẹ̀ náà lọ àwa ní kámẹ́rẹ́ kámẹ́rẹ́ kèfèrí o àwa ní ká súnmọ́ àwọn èèyàn o kán dẹni ọlọ́run kẹ́ni ọlọ́run pọ̀ ju ẹni kíni lọ ẹni èṣù àáfàá ní àdíìtì ìmáàmù Muslim ló gbà wá nínú àdíìtì Jundub ọmọ Jùnádá nínú àdísì mi àníbẹ̀ sọ̀rọ̀ níbi àwọn èèyàn mẹ́ta kan bẹ ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ kò ní wó wọn sẹ́yẹ̀ kan kò ní fọ́ wọn mọ́ ìyà ni wọ́n jẹ lọ́run ara wọn ni alimusbilu izara ẹni tí wọ́n ṣòkòtò ẹ̀ ńlẹ̀ kọjá kókósẹ̀ ìgbà yìí tẹ́ ẹ tí ó bí tọ́lá nípa àfa rẹ̀ ṣòkòtò ẹ̀ wọ́lẹ̀ ọmọ bó sì lo fọ́mọ́là fún àfa ṣòkòtò tí tí ọba tiẹ̀ dé àárín orókún sí kókósẹ̀ ẹ̀ ìbàjẹ́ ọmọ kọjá àbíkéni o kókósẹ̀ àfa gbogbo ẹni tí bá ń wọ́n sọ ńlẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ mi kí mo sọ bẹ́ẹ̀ o ànábì nírú ẹni ọlọ́run bínú sí yóò sì wọná ọlọ́run jà wọná wàlmọ́nfíkù sílá wàlmọ́nán onírègù ẹni tí ó ṣoore tí yóò tó wá lóṣo tì tí è bá ṣàwátà fọ́n fìlà tí è bá sọ láti wá sí wọlé máa mí ẹlòmíì mẹ́rin tí è bá sọ lọ́wọ́ kan tí èèyàn lè máa fatẹ́gùn àbẹ́yàn lè so àbẹ́yàn lè tọ̀ àbẹ́yàn lè yàgbé ntọ́lọ́run ṣe fún wa pọ̀ ọlọ́run já mi orí o ànábì ẹlẹ́kẹta ni ẹlẹ́kẹta nǹkan lọ́wọ́ àkàwá alimunfiku síláàtà ubìlà alfilkadi ẹni tí ń búra lórí irọ́ sótiyé nítorí ọjà tó fẹ́ tà nítorí kí làgbéjẹ́ mọ́ o torí ọjà àfáà wa sànà ọmọ ubaidillah anakai àwọn náà tó fẹ́tọ̀dọ̀ àfà wa sáádù ọmọ Ubaida látọ̀dọ̀ àfà wa àbúlẹ̀ ọmọ Umaru ọlọ́mọ aliyanu sí wọn látọ̀dọ̀ ànábì ọ̀sánlá ànábì ni mọ̀nà halafa bi ghairi Allah faqad kafara ẹni tó bá lọ fi nǹkan mìíràn búra lẹ́yìn Ọlọ́run ń tàn di kèfèrí o wà fi láwùdìn faqad ni ó ti tẹ́lẹ̀ bọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá ń tọ́ halafa bìgẹ́rì ìlà halafa ó búra lóòótọ́ bóyá búra lórí òdodo gan ṣùgbọ́n kí ló fi búra jẹ́mọ́ o tọ́yàtọ̀ sọlọ́run nǹkan bú ni àáfáà tó mú ọ̀rọ̀ ẹni tó bá búra láti fi gba dúkìá onídúkìá àbílẹ̀ rẹ̀ náà pé lákìyà lọ́à wọ́n wà lè ó ń tọ̀wọ́n pàdé ọlọ́run tọ́lọ́run sì máa bínú sí i ọlọ́mọ bínú sí àwọn sàbí yẹn wá ní wàyí kánà ṣáyà ń yẹ̀ síra tó bá jẹ́ nǹkan dí ànábì ní kódà kọ́mọ ju bí igi igi àrọ́ ọ̀kùlọ igi tọ́mọ igi yẹn nìṣe ó kọ́mọ̀n láwọn eré erékùsù lárúbáwá sẹ́ẹ̀ pàwà ní orin àyán orin àta àti gbàgbé okò àwọn orin yẹn sẹ́ẹ̀ pàwọn orin kan mẹ́ Yorùbá máa ń ṣe lára igi lárúbáwá náà ní tiwọn ọ̀kan náà ní arok òun máa ń rí kúnkún lálù sí báyìí kódà kó jẹ́ pé bí pákó àjẹkù kan tí ò lásùsí kan. àáfàá ní alimohim gbogbo tó lè fa ká máa fi ó ọlọ́run yẹpẹrẹ táwọn fi búra lórí rọ àáfàá ní aṣọra fún nínú ríwáyà mi ànábì ní mọ̀nìhálàfà fàkọ́lá fi alfi ibi láti wàlúùzà fálíyọ̀kúlù láìláha ìlọ́lọ́ ànábì náà tó bèèrè búra tó wà lọ dákọ òsà ànábì dákọ látà àti òsà ń bì látà àti kíni òsà lọ́ba ní Ṣàngó mo fi Ṣàngó búra mo fọ́ ya búra mo fọ́ Bàtálá búra mo fọ́ àwọn kíní kan tẹ̀lú Ìbàdàn ro mo fi búra kí ẹ padà nù ó ti di kèfèrè ṣùgbọ́n torí pé o ti wẹ̀ sínú ìsìláàmù tẹ́lẹ̀ ẹ wá mọ̀ táwọn àbá àsọ̀dà jọ ànábì lẹ́ńtọ́ bẹ́ẹ̀ lè fi nǹkan burúkú bá ń búra ẹ gbìyànjú ẹ gbìyànjú àti bá rú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ nítorí fi búra yóò ṣe kí ni òkò dá o ẹ wá rí pé ó ní báwọn ṣe máa jayé orí àwọn lọ nìyẹn náà wọ́n máa jayé orí àwọn ni wọ́n jayé kú ni ọba ń fi Ṣàngó Ògún búra ìyẹn ló wà tiwa látàùzà kò ànábì ní fálíyọ̀ kó láyé láyé lọ́wọ́ kọ́yà ní láìláìlà torí pé ó ti di kèfèrí ṣùgbọ́n ètò fi yẹ kọ́ lọ wẹ̀ kò nídìí sẹ́rí fàtàwà kan jáde ilẹ̀ báwọn ẹni tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ọwọ́ awúwa kúfúrù tó lè gbé kúrò ní islam ẹ ṣáàjì ọ̀sán láìláìlà láwù ẹ mọ́ ní ọlọ tó wẹ̀wẹ̀ o àáfàá kí lẹ sọ ẹ wá ní pé káwọn àwọn eléégún náà àwọn náà ń sẹ̀sìn ni pé eléégún àti islam bá oníwà láì sí èso wọn wà tó wù ú sọ wọ́n wọ́n kun yín lábẹ́rẹ́ ló ń gbà náà ni alimoyim ẹnbẹ yìí lè fi nǹkan mi ìbúra nínú òwú rẹ kọyà máa ní láàyè láha ìlàláhù láàyè tí ò béèrè tó ẹlẹ wì yóò kù sí kébì tó bá kú lásìkò ó sórí ibu ayérayé ọlọmọdé àforí ibu Imam Bukhari àti Muslim ló gbà wá. wọ́n níjọ́ kan anabi sallam ó lórí mímbà rí ẹni mọ́ Anabi lẹ́yìn sàbẹ́ ti yín mélòó láyálif abudun ẹ̀ńdà áza alimimbar aláyẹ̀mí ní àfimàtí ó ní sẹ́ẹ̀ rí gbogbo ẹ̀yin tẹ̀ ń kẹjọ wá ẹ jẹ́ kó rí ó pé o ẹ mọ̀ ń tẹ́ sọ o ẹrú kan ò ní débì lórí mímbàrí èmi ànábì sallallahu alaihi wasallam kọ́ wá lọ búra aláyẹ̀mí ní àfimọ̀tì ní ìbúra tó ti mẹ́sẹ̀ dání wàláwà aláàsì wá kí rọ́tùbìn kódà kọjá pé kíní èso rọ́tùbù ni èso dàbínú tútù kíní bí ọ̀mùnú kíní orí rẹ̀ yẹn ẹ wo bí òsè lásù sí kíní kékeré tí máa ń bẹ̀ ń bẹ̀ yẹn kó mọ̀ jù bẹ́ẹ̀ lọ ìlà wájàbátì làwọn náà rù ànábì ní wájàbátì ó di dandan ó ń wọ̀ lọ́dọ̀ ọlọ́run jama kí láàtọ̀ ẹ̀sìn islam àwọn èsì àwọn kan náà àwọn sùfìtà máa tara wọn jẹ èwọn ò ṣe yá àlìjà náà islam èwọn ò ṣe rí náà ṣe islam máa tara je. iná náà wọ́n jù ọ́ sínú. ọlọ́run kan láwọn ìbádùn rahman ni wọ́n máa ń sọ́ra bí ìyá ni wọ́n tó máa ṣàdúrà rabbana isrifu anna adhaba jahannama inna adhabaha kana ìwà ni ṣé ilé ẹ̀jẹ̀ ìrìnàjò ni kí n má bàa jà náà ìyá torí pé mò ń ṣe lọ́run torí ọlọ́run òkè àwa ń ṣe lọ́run torí èṣù ni kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó máa ń ṣe wèrè kí yẹ anábì lẹ́nu tó béèrè lọ fọlọ́run búra lórí ìbúra ẹ̀ṣẹ̀ wájà bá ti làwù náà rù iná ti dọ̀ràn yàn ó ti kú òní súnà fún ó ti kú mustahab ó dájú lọ́dọ̀ ọlọ́run rẹ̀ yọ̀wọ̀ náà èmi làdí ìsìtọ̀ wá kàn yìí Imam Ahmadu ló gba àdíìtì yẹn wá èyí tó tẹ̀lé òun ni ọ̀rọ̀ nípa alkavibu irọ́ pípa irọ́ pípa ṣùgbọ́n tá a bá ní ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ní ìsìn kò ní ẹ̀dá kíkálukú ó wọlé sótìyé torí àwa tá a tún lè fẹ́ níbèrè kan àbí méjì a wà á gbé láti bí irọ́ tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àádẹ́tò ṣàlàyé kọ́tìlù nọ́fsì àbí kọ́tìlù nọ́fsàwù ẹni tó para rẹ̀ alẹ́dì yọkùtúlù nọ́fsàwù ẹni tó lọ para rẹ̀ ayé sun ó pokùnso recession bẹ́ẹ̀ nàìjíríà ọjà owó lé sótìyé ọjà gbèsè wọ́n ti wá ń wá kí ọwọ́ àròkùtù lẹ́nu kó wọ́n lọ parọ́ òun kí ni ìdájọ́ gbélé láyanjú. abẹ́lọ́n gbogbo àwọn haramati ọlọ́njẹ́ alẹ́ máa bẹ́ẹ̀ wá járí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ ọ̀gbìn dalkiyama ọ̀làlá haúlà wàlà kú wátá ọdún iléyà wa ó oṣù kan àti bí ijọ́ márùn lẹ́nì ẹnu bí ó kù sí ọlọ́njẹ́ náà láṣẹ o kọ̀ ọmọ ìyá wa lọ hajj wọ́n á máa gbéra láti inú oṣù tá wọ́n ma gbera ọlọ́run má bá se gbera ọba wọn bá nìyí sọ̀rọ̀ rẹ sọ wọn o má jẹ́ plane wọn crash má jẹ́ wọn ó wá fún wọn ní ṣe ajé àṣepéṣe kọ́ wá gbà lọ́wọ́ wọn má ṣe léwọ́ tiwa náà o wàlá kò ilà abilà ilà la ilaha illa ant